فقد أعان على هدي الإسلام على هدي الإسلام ومن تلقم بوجه مبتدع فقد استخف بما أنزل الله عز وجل على محمد صلى الله عليه وآله وسلم ومن زوج كلمته من مبتدع فقد قطع رحمها ومن تبع جنازة مبتدع لم يزل في سخط من الله حتى يرجع وقال الفضيل بن عياض رحمه الله عندما جنس مع صاحب بدعة وربه أنعم وقال الفضيل بن الرياض آكل مع يهودي ونصراني ولا آكل مع مبتدع وأحب أن يكون بيني وبين صاحب بدعته حسن من حديد وقال الفضيل بن عياد إذا علم الله من الرجل أنه مبغض لصاحب بدعته غفر له وإن قل عمله ولا يكن صاحب سنة بمال صاحب بدعة إلا نفاقا ومن أعرض بوجهه عن صاحب بدعة منع الله قلبه إيمانا ومن انتهر صاحب بدعة آمنه الله يوم الفجر الأكبر ومن أعان صاحب بدعة رفعه الله في الجنة مئة درجة فلا تكن صاحب بدعة في الله أبدا أفوى الإمام البربهاري عليه رحمة الله wọ́n parí tírà yìí pẹ̀lú ọ̀rọ̀ Abu Ali al-Imam al-Fudayl bin Iyad rahimahullah Abu Ali pẹ̀lú àwọn tí ó ní ìtàn pẹ̀lú ọ̀rọ̀ mídà ẹ̀rí pé ìgbà wọ́n bẹ̀rẹ̀ tírà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú súnà ìgbà tí parí ẹ̀ wọ́n parí ẹ̀ ọ̀rọ̀ dídà eléyìí a lọ gbóhùn àtìmọ̀ nínú ìlànà bí ẹ̀yìnmọ́ àgbàgbàhárì ni wọ́n ti gbé ìwé súnà inú ìtàn tí ṣẹlá islam tó pèpè sí ni ìbábọ̀ yẹn tó náà inú ìtàn tí ṣẹlá islam tó pèpè sí ni ìjìnà sí bídà inú ìtàn tí islam tó pèpè sí ṣíṣe tó náà mọ́ṣẹ̀ bídà àárín méjèèjì náà ni àwùjọ náà wà tọrọ ọba sùfàánù lórí ọ̀tàrádá ó ka ìyẹn àti nípa ìkan nínú àwọn ẹ̀rọ rẹ̀ tí ó wọ àjẹyà. afáwa ìmọ̀ràn الفوزان حفظه الله ولقول المضايد بن عياض ورفع المضايد بن عياض wípé mọ̀nà ọ̀sọ̀mọ̀ sọ ìgbà bídá àtún ẹ bá ní orí bídá àtún kẹ̀kẹ́ pàpàtà àárín aláhàlì islam ó sì ran ìgbógbó gbogbo ẹ̀sìn lọ́wọ́ ìhánà islam torí pé bídá ìdàkejì islam fàyíra ṣàjá àtàlẹ̀mọ̀ tẹ́jà tó bá wá ṣe oúnjẹ tó ṣe tàdágbàtà fún tó ṣe látún pàpàdà àjà àlàhàdì ìsìlá ó ti kún ìgbogbo gbogbo ẹ̀sìn ó ti kún lọ́wọ́ ní alìmẹ̀ islam huwa sunna orí òun náà ti tún ní òun náà ní Islam kàmá sábà kọ́ gẹ́gẹ́ bó ti ṣáájú bá ti kà níbi ilẹ̀ síra yìí wípé al-Islam ló wà sunna Islam òun sunna wà sunna tó hiya Islam sunna òun náà ti ní Islam fàlùwájú alàdìlìsá èyí tó jẹ́ ọ̀rọ̀ ayẹ̀ lórí ọmọ ènìyàn aláyọ̀ àjùmọ̀ alàdìdá òun náà ni kí ó mọ̀ sí oníbídí àtẹ̀gẹ̀ wàlá yẹmdáhù wàlá yẹmdáhù bákan náà kò sí gbọdọ̀ yí oníbídá wàlá yìí ní alẹ́ yìí bákan náà kò sí gbọdọ̀ máa ń yìn wọ́n kò gbọdọ̀ máa ń yìn wọ́n wàlá ṣùgbọ́n lónìí kàmá min mẹ́rìnfẹ́ kúfàrí wọn lè rúgbọ́n náà sọ tó kí a rí apákanú àwọn mùsùlùmí tí wọ́n yé ni àwọn Yahudi àtàwọn nàṣọ́rà àtàwọn kèfèrí wọ̀sánà àlejò wọ́n sì máa ròyìn wọn ní ti dáadáa عندهم أصحاب تقدم ورقي والحضارة وما رجل wípé àà àwọn kèfèrí wọ́n ti lọ àà wọ́n ti lọ́làjú àà wọ́n ti nígbà wọ́n ti láwọn táwọn òní wọn ẹni tí ní èèyàn àti ọ̀gá ti jọra ibi táà lọ papọ̀ àti sọ wípé ó ti dìyàn lọ nínú wọn wàhánàlá mùtàkọlìfún wà mùtàkìrún lára mùsùlùmí ẹ̀yìn láwà àwọn òsíwájú ilá àfihàn mẹ́rin àkùnrin ó fi dórí ìparí ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ ààrẹ àmì aṣáájú nípa àbálẹ̀ ilé nínú nǹkan tó fi ń burú jù nínú ìsinsin mọ̀náfíìkì ni wọ́n lè yàtọ̀ náà fọlọ́run wà nípa ọlá tí ó là ní àti ẹ níbẹ̀ bọ́ọ̀lù ọ̀tí àfáwà sọ wípé ọmọ ìsàbásọ̀mọ̀ fi wá ṣe nípẹ́sẹ̀ ẹ bá rẹ̀ nípẹ́ níwájú oníbídá pàtàkì ìsàkáfà jùlọ àǹdọ̀rọ̀lọ́rùn aláàrùn Muhammad sọ̀rọ̀ àdìsọ́là nípa orúkọ òun ó ti mú ní fífúyẹ́ kí ni ìtọ́lọ̀wọ̀ àlejò alátọ́sọ̀kalẹ̀ fún àlejò Muhammad صلى الله عليه وآله وسلم لأن المبتدع يكون بدع مخالف لما أنزل الله على محمد وذلك في أول صفة صفة الله سبحانه وتعالى وصف على سنة محمد صلى الله عليه وآله وسلم فإذا تبسم في وجهه منبسطا معه في أبوات مثل وأنوار المسلم tó sì ń ṣe ìṣẹ́bí wípé pàdánkátà tó gbogbo nǹkan sí oníbílé àbáṣe fàílò yẹ̀kú ló pẹ̀lú káàlẹ̀ kàgbẹ̀já ìsítàgbẹ̀ sọ̀rọ̀ ilé ìmọ̀ túbọ̀ sí pé ìyẹn ti ṣe tí ó tẹ́pa ṣe tó wá ní ojú táàrà ti súnà ní hajjẹ́lì wípé kámọ́bà wọn ṣe bókùté yìí bákan náà kásìkò ìlà wọn pẹ̀lú ti ààrùn kásìkò ìlẹ̀ tí wọn

àlùwájú aláàmọ nígbàgbọ lóríyá ẹnikẹ́ni tó bá ní ọmọbìnrin tàbí ẹni tí ó wà ní ìkápá rẹ̀ tó ń jẹ́ wàjí ìdí lórí ó jẹ́ ọmọbìnrin ni ó jẹ́ àbúrò lóbìnrin ni àbí ẹnikẹ́ni tó ti rí pé ìwọ mùsùlùmí tó jọ súnà náà ni òun táwa láàlá náà ní ẹ̀sìn sílẹ̀ pé ìwọ náà ni wàjí jù rẹ̀ àyẹ̀kọ́ ara lára ikú fún àsọ́ọ̀lẹ̀ kó bá obìnrin náà wá ẹni tí ó ti dọ́gba dọ́gba pẹ̀lú rẹ̀ tó jẹ́ èmi dáadáa tó jẹ́ súnà ìlà ajá fún mọ́ntàrúdọ́ọ̀nà dínà lu àmàlẹ́ta ọ̀dọ́mì ẹni alẹ́bí sọ̀rọ̀ láàrin ààrẹ sọ̀rọ̀ sọ pé lẹ́nikẹ́ni tí ẹ bá yọnu sí ẹ̀sìn ẹ̀rọ abáyé tí ẹ sì yọnu sí gbàfipamọ́ rẹ̀ tó lápapọ̀ tán fàzán bìdúró àlẹ́bí sọ̀rọ̀ àtọ́lá ní ẹfẹ́ ọmọ yẹn fún un إن لم تفعلوا تكن فتنة في الأرض وفساد كبير torí pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ìdínà àti ìbàjẹ́ tó gbogbo onílé yóò jà sórílẹ̀ ìdálẹ́ tàtàhàrà nínú ìyájì ìnáwó tọ́ọ̀bá sọ́ra ṣe pẹ̀lú wípé kó sẹ̀ta ilé rẹ̀ tí ó fi ọmọ rẹ̀ lóbìnrin fún àbí ẹnikẹ́ni tó bá jẹ́wà ní ìfún lóbìnrin fún tọ́ọ̀bá sẹ̀ta ilé rẹ̀ tó fi fún ìdí nípa ẹ̀sán tọ̀run àmọ́ ẹlẹ́tìrì àti ìyàtúpamọ́ rẹ̀ yàtúlù fàtàlù fẹ́bí léyìí yóò mọ̀ fa àbúrú tó ní agbára ayébí ọ̀tọ̀zọ̀wọ́dù àwọn àrínú ní àrínífà débi wípé ìtọ́nà àwọn mọ̀lẹ́bí ti lọ́wọ́ àlọ́kọmọ rẹ̀ fún ọdún ní àríbìdà àbí ìtọ́nà àwọn oníbìdà pàtàkìlú márùn irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ sọ ọmọbìnrin náà ló ti sọ nù kọ́lá ọmọ tẹ́bí ẹ̀jẹ̀ náà ti tọmọ tẹ́jà rí ẹnikẹ́ni tó bá lọ tẹ̀lé jàmẹ́ta oníbídà lámìẹ́rẹ́ fi sáfọ́tẹ́ nínú náà nífẹ̀ẹ́ oúnjẹ òun kò ní dòkò ní ẹ̀rẹ́ tí wọ́n máa bẹ ìbínú ọlọ́run ọba sùhánù ìtàlá hátà ẹ̀jà tí jẹ́ ti padà ìdáná tí tí wọ́n bá kú láti oríkè jùlọ náà ọba àtẹ̀sọ́lá ń bẹ lórí wọn wọn àbá àti ìyá ìṣe ìrùkùn gbọ́nà sọ́ọ̀bà ó sì dé sí ó jẹ́ tó tí ó bá wọn tó fara káàlì tí wọn náà fara gbá ń bẹ̀. kọ́ọ̀lù ìfọ̀bọ́ ìmúdọ́ríyà ọ̀rọ̀ afáwa ìfọ̀bọ́ ìmúdọ́ríyà mọ̀jára sàmà sọ́ọ̀nì bíbí dáàtù nìkẹ́ni tó bá ti kú pẹ̀lú oníbídà wà ní sáwọn àmọ́ onífẹ́ òun tọ̀hún onífẹ́ òun tọ̀hún yóò fọ́nú lọ́kàn ìfọ́nú ọkàn yóò wá yóò mọ̀ jẹ́ tiẹ̀. bákan náà ọ̀rọ̀ afọ́ra kò bẹ́ẹ̀ ni ìyá àti sọ pé a kúrò máa ya wọ́n dìgbì èmi lẹ́tọ̀ọ́ mú láǹfààní àti jẹun pẹ̀lú Yahudi ọ̀nà sọ̀rọ̀ ní àti nọ̀sọ́rọ̀ wàlà a kúrò máa mú tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ní lórí bí yà jẹun alẹ́ Yahudi ya torí pé Yahudi ọ̀nà sọ̀rọ̀ ní ya àti nọ̀sọ́rọ̀ màrúfù annahu sọ ìfìdí ni wà nílà dìníyà buhari fàdídìnà ń tá a mọ̀ ní wípé ẹ̀wúdí àti mùsọ́ra àwọn náà wà lórí nílà wọ́n wà lórí ọ̀nà kan wọ́n wà lórí ẹ̀sìn kan tó sì pa sí ẹ̀sìn tiwa wọ́n wà nínú alìkítà ó sì wà nínú àwọn alìkítà amẹ́lìkò sẹ́lẹ̀ ẹ̀rí onígídá ọ̀yìnbó ní ilẹ̀ jẹ́rìí islam ó kàn pàpọ̀ mọ́ islam lásán ni amẹ́lì ẹ̀mùdí amìnàsọ̀rọ̀ ni fàlàyé jẹ́rìí islam ẹ̀rí àwùjí àti nàṣọ́rọ́ní òpàpẹ̀mọ́ tó ń jẹ́ islam òpàpẹ̀mọ́ islam pàápàá ló sì fún wọn táàrí fún anáyàwó rí yún àwọn nàṣọ́rọ́ní yún bákan náà ó sì máa ń pé yahudi àti nàṣọ́rọ́ láàkínà ìmùsùlùmí fi máa yẹ jẹ́ ó máa ń pé yahudi nàṣọ́rọ́ ni láàkínà wàhálà aburú ewu òun náà ní pé ẹni pàpẹ̀mọ́ islam wọ̀tẹ́lì kù bíi tó o sì fọkàn tán ẹjì tó máa rùn ó sì jókòó pẹ̀lú ẹ̀ àìjúrú kẹ́ ẹ̀ṣà yóò padà fa ọlọ́bí aburú ni ọ̀kátọ̀rọ̀ mú aṣáájú ní kátọ̀rọ̀ ní àdúgbò àlùsọ́rọ̀ ìbí àdáwà wọ́n ní ewu tiẹ̀ ó burú ju ewu ọ̀tá tó sì rí pé tí ìjọta rẹ̀ tó gbogbo wọn wọn. قول أحب أن يكون بيني من حديث وما أفهم تقيل يعني بدعة irin kan tó jẹ́ odi odi irin yóò wà láàrin ìrìn àti ẹ̀ yẹ́mìnà ìrìnàjìlá yáàni yẹ́mìnà ìrìnàjìlá ti bí ọ̀bá lílé tó túnmọ̀ sí pé kò ní ìjókòó papọ̀ fáfáà kò tilẹ̀ tó mọ̀ pẹ̀lú oníbídà ọ̀lú fúdọ̀lì ọ̀bàfáà fúdọ̀lì sọ wípé ìdá alìmọ̀ lọ́wọ́ nínú ọgbọ́n jẹ́ni tí ọlọ́run ọba sọ̀tàrà ló wọ̀ tààrà tó bá rọ̀ nípa ọkùnrin kan nínú ọgbọ́n tó ń sọ ẹni bídà ibi arákùnrin onígun láti àwọn onídà dámà aláwò ọlọ́run kò rí ẹ̀sẹ̀ rẹ̀ jínú wà ní nǹkan ní àmàlùmù ó dàbí ti ẹ̀rẹ́ lọ níwọ̀n ní àmì àádá àmìlẹ̀ bàbá ìmọ̀bàrá nítorí ilé tí ó jẹ́ àsọ́yìnṣù àwọn àárì ìmọ̀ wọ̀n bàbá òun àárì ìmọ̀ bákan náà ní ìgbà wọn pé ilé ìtún bẹ̀rẹ̀ láti tí ó mọ̀ wà fún àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá sùpánù ọ̀tá ara ara àbúrò ní òṣèré láfíìlà eléyìí ìpìlẹ̀ tó ló jẹ́ iná àwọn ìpìlẹ̀ àìsọ́kọ̀ mùsùlùmí kọ́ọ̀lù ọ̀tí àbá sọ wípé ọláyẹ̀kùn sọ ìmùsùlùmí ti ìmọ̀lẹ̀ sọ ìmọ̀lẹ̀ láti nílá ní sáàpà ọláyẹ̀kùn sọ ìmùsùlùmí ẹ̀rọ ìsúlẹ̀ kan lá ìmọ̀lẹ̀ sọ ìmọ̀lẹ̀ láti kò ní máa ra oníbídé àtọ́lọ́wọ́ nígbà àlùpapọ̀ àti bó jẹ́ ọ̀dọ́ jùlọ. ìlànà àtọ́ ìlúsùn àti sọ ìlọ̀bídá fàánà wà lórí olùpa àbáyé tí onísùn kan tó bá sáádà oníbídá tàbí wọn á wà náà rẹ̀ ilé ìlú òwúdú ipò onítọ̀wọ̀ kò náà fi kiri kọ́ọ̀lù àti apá sọ wípé òmìnira àrọ̀dọ̀ gbọ́dọ̀ yìí àwọn kọ́ńtà ó ní ẹnikẹ́ni tí ó bá lójú kó lọ́dọ̀ níbi dáa ọlọ́run àtìsọ́lá yóò pọ̀ ọ̀kan rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ìhànà ara ní bàrà onípe ilé oúnjẹ nínú ìbọ̀wọ́bọ́sẹ̀ tó ní ìgbà onídìí àṣẹ kọ́ọ̀lù tí a bá sọ wípé ọmọ ìsára sọ ìgbàgbé dákẹ́ àwọn mẹ́rin olùgbọ́ òun ọmọ ìpàtàkì áfíríkà wọn ìsára àwọn ìkànnà àìkàrà ẹnikẹ́ni tó bá jáde mọ́ níbi dáa ló pàtó pé nítorí ṣe ó burú nítorí yóò dáa ọlọ́run bá ti jọlá ìjà sí ìyá ló kí á ọlọ́run bá ó sọ lẹ́sàn ìpínlẹ̀ ìjọba kí á yọ̀ọ́dún ìfọ́dẹ́ àkọ́ ní ọjọ́ tí ó ṣe wípé ìpáyé kéke àti ìpáyà àti ìfòòró lọ́jọ́ náà òní ti kó ọlọ́run bá ti jọlá yóò fẹ́ ẹ̀sán fún onítọ̀hún bí ti ẹ̀dá ìfàkàn pẹ̀lú ẹ̀sán tí ó pé ìgbà tó dára.

àwọn ilé ẹ̀rí bá ti kàyìn àjọ àìsí kan àbí tó bá yàtọ̀ sílé nínú àwọn oní ọ̀rọ̀ ìtàkùnmọ́gbà fún ẹ̀ sí ebi pé kí a máa fún wọlé àwọn ẹ̀rí pàtàkì pẹ̀lú ọ̀rọ̀ wọn torí tó lọ́nà kan àbọ́lẹ̀ mi àwọn ẹ̀jẹ̀ pípọ̀ nígbà àwọn èèyàn ẹ̀ta bá sọ̀rọ̀ rẹ̀ ibi àpẹẹrẹ bídí àtàbá fún ìlú pàǹkan àwọn yóò gba ìtọ̀jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n sì ní padà tó wá bá pọ́n lórí àwọn ìtọ̀ ní ìjọba dá àwọn ṣàfihà tí ọgbẹ́ta jẹ̀rọ ní bíbá àlùwájú ní àwọn ìtọ̀ wọ́n ní ilé ìtún tí ọmọ ìlú náà ló kábọ̀ sí kẹ̀lé wọn láńtọ́ lọ́wọ́ àárẹ̀ káyé pẹ̀lẹ́ wọn tó ń pẹ̀lẹ́ ẹgbẹ̀rẹ́ wọn tó tọ́lọ̀ ọba sùhárì ọ̀pá láwọn ìpẹ̀lẹ́ wọn wàhálà ayélujára ń bẹ̀rẹ̀ láàyè ilé oúnjẹ nínú ìní bọ́ọ̀ṣì mọ́ jẹ́ oníbídíà láyé àléétàmùjá nígbàtà bídà ọ̀rọ̀ rẹ̀ ní fún ọ kó o jìnà sí bídà wà látàkà sáàrà bí i ha mọ́ sì fọwọ́ yẹ pẹ̀lú ní bídà ábẹ̀dẹ̀ láyéláyé ní ajílẹ̀ àǹtò háàfù wà aláàdí ní wà aláàtúndà tó nàbí nítorí kó o lè bá àbójútó súnà àbẹ́sọ̀lá sára títà nábì rẹ̀ títà náà gbogbo wa nítorí kó o lè bá àbójútó ẹ̀sìn rẹ̀ lọ́ba mọ ọdún gídá òtúsọ súnmọ̀ nìyẹn òtúsọ dànù nìyẹn òsìgbè yóò fi jẹ́ onísúnmọ̀ òsìgbè yóò fi gbé bídí àfún lárugẹ yóò fẹ́ súnmọ̀ kan lọ omi láti gbé bídí àfún lárugẹ súnmọ̀ kan yóò fẹ́ lórí eléyìí òní ti tó gbajúmọ̀ ọ̀dọ́lọ́wọ́ fa subhanahu wa ta'ala ọ̀rọ̀ gbogbo ní àgbẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ àti àyè ọlọ́run kálẹ̀ àti apàrí rẹ̀ ní òní léyìí tí ìjòkó tí ó lé ní mẹ́ta ní àádọ́rin seventy three seasons òun ni ìjòkó yìí òun ni ó gbà so a sì ti bẹ̀rẹ̀ láti ọdún two thousand and seventeen ìjẹ́ fourteen thirty eight ìjọra ní àwọn ayélujára ní ọwọ́ ìbẹ̀rẹ̀ ọdún ṣùgbọ́n gbígbé sí orí ẹ̀rọ ayélujára eléyìí ó bẹ̀rẹ̀ ní ọdún ní ọjọ́ kẹrin oṣù july tí ṣe oṣù keje ní ọdún 2017 eléyìí tí ó ṣe dédé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù shawal ọdún 1438 ọlọ́run bá àríkẹ́ ọlá ó sì ti tíra náà lọ́rùn fún wa láti parí lónìí tí ṣe 27 sọ́fà ti ṣe ọdún 1443 tàbáṣe ìbá àbúgbé àti timothy lọ́wọ́ jẹ́ 28 sọ́fà ọdún 1443 eléyìí tí ó ṣe dédé ọjọ́ karùn-ún oṣù october ní ọdún ti ìdílórí 2021 eh, àbí àbẹ́lẹ́wọ̀n pàṣípààrọ̀ tààlà ọlọ́run kí ó gbà ní ìjọsìn wa ọlọ́mọba àdìsọ́lá tí olùyọ sí àríwí sí àtọ́wò tó nínú àníyàn ìkọ̀ọ̀kan ọlọ́mọba àdìsọ́lá kó sí sínú mẹ́sàn àtọ́lẹ́sẹ̀ ìkọ̀ọ̀kan àdúgbò fún ọlọ́mọba tí ó ní kí á bẹ̀rẹ̀ tí ó tẹ̀lé pé àwọn tí a bẹ̀rẹ̀ rẹ̀ náà ni ọlọ́mọba sọ̀tánù ọ̀tánà ti àparí ẹ̀ tí a bá lọ wo sábàbí tí àwọn fáà tí wọ́n ń jọ sábà òun ó yàtọ̀ sí fáàtù o sábà òun náà tí àáfàá ó kó jọ gbogbo àwọn ìwà ayé àti ẹ̀ ló kó jọ sí àtàwọn mọ́ṣíyàtà àwọn àáfàá tó gba ìlú lọ́dọ̀ rẹ̀ ló kó jọ sínú tíra so àáfàá kọ̀ọ̀kan náà ni wọ́n ní sábà títí ẹ̀ so ilé ìlú pa tó tẹ̀lé pé aláǹfààní láti sọ ìmọ̀ ìdí tíjọ́ fún mi tí àkókò sínú. Bàbá ka ọ̀rẹ́ mo sì àtàwọn Muhammad Tọ́lá fifty seven classes ni. Lẹ́yìn àsùnbà lẹ́yìn àsùnbà wákàtí kan lẹ́yìn àsùnbà ni. Ìgbẹ̀jọ́ ti lọ sí sórí àkókò sí sórí ìlójú ọ̀nà lẹ́yìn àsùnbà àkà wákàtí kan láti bẹ̀ àbọ̀ sí kùdìyà ẹgbẹ́ kùdìyà náà fifty seven classes ní ẹ̀dùn dáyà ìlànà ìlànà bàtà ka súnmọ́ ti dáadé lọ́dọ̀ wà orí sáré ọjọ́ mẹ́ta pé àti ìtò wà lẹ́yìn ní ìta ọjọ́ mẹ́ta pé bàtà ka súnmọ́ ti lò máa já ọjọ́ mẹ́ta pé ní àti ìtò wà lẹ́yìn ní ìta ọjọ́ ọ̀pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gba àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kí èèyàn ní yímọ̀ áyé àti kọlà kò sì ní jẹ́ kí tíra kíkà kó súnyàn tí ó fi dẹ́dẹ́ pé tẹ ṣùgbọ́n tí ẹ̀bá ti fi àwọn ìdòkó yẹn tí ẹ̀bá ti fi kọ́ra tí ẹ̀bá dá gbé fúnra rẹ̀ tí ẹ̀bá ń kà kò ní sú yẹn ó ní lè sú yẹn ọ̀rọ̀ ànáyé sọ́la ní sọ́la ìyẹn bá àwọn ànáyé lẹ́nu ìyẹn bá àwọn tàbí lẹ́nu ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ìyẹn ń kà bákà mi ìtura láàrú tútù ó tó bá wà síra ó bọ́sí máa wọlá ọmọ ta

gbogbo áràfù áràfù mọ̀gbẹ́lò gbogbo áràfù tí àwọn bá ń àǹfààní lára wa ní nàìjíríà ni tàbí lórí àwọn tí wọ́n ń ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n ju àwọn tí àwọn adájọ́ kò síbi wọ́n ju dáadáa wọ́n ju so abẹ́rẹ́ ọ̀gá fún àǹfààní tó ń gbogbo àwọn tí a ń ná nínú ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba àlejòlá ní ìtọ́nà ní lọ sí ìlú torí pé gáúsù ni wọ́n ṣe wọ́n lọ ìdí wọ́n lọ ìdí wọ́n lọ ìdí wọ́n lọ ìdí gbogbo àǹfààní tá a bá wá ń ṣe táwọn èèyàn ń eléyìí ló fà tó jẹ pé nínú iṣẹ́ tó lórí ìdílé ìdílé rẹ̀ láàyè láyé lọ́dọ̀ ní kó jẹ́ mọ́hálídé mi kàlí kó máa kọ́ àwọn èèyàn lẹ́sìn kó máa kàlàyé ẹ̀sẹ̀ náà fáwọn èèyàn torí pé àwọn ìtàn wọ̀nyí yóò máa jẹ́ sọ́dátọ́ tó àyà hátà bá àdàlù ìlúkọ́ yìí tẹ̀ ó ní wípé ǹjẹ́ ẹ̀mẹ́ nìkan tó ti wípé ó ti kú إن كريم هلك واسمه مذكور على الأرض جاءنا بكلامه جاءنا بكلامه سيكون تنسيب كريم هلك تنسيب القرآن قالوا لله يعيش مع الناس ورقوا على الإنسان من الله يعملون الجنة كل ما حتى تظنوا لما تنزيل هو نزي على النبي صلى الله عليه وسلم قال يعني هو الصحابة àwọn àfáà alimami lùdẹ́lẹ̀ ibùdó hajar alimami suyuti alimami sakharu gbogbo wọn báńbáńbáń ṣéèkù fẹmi ibùdó báyìí ṣéèkù mọ́kúbílà ìwádìí rẹ̀ gbogbo wọn báńbáńbáń tí wọ́n ti lọ ṣéèkù albáyìí à ń dáhùn wọn bí wàá pé tábàlẹ̀ ìlú tó fẹ́ àárẹ̀ ọ̀gbọ́n kọjá wọn ti dé lẹ́yìn sí àárẹ̀ wọ́n láti lọ́wọ́ subhanahu wa ta'ala lọ́fà àjọ ẹ̀yìn ṣùgbọ́n ọba àlejọ́lá ní kí ìmọ̀ràn tó sáǹfààní ṣùgbọ́n tẹ́ ẹ fún gbé sí ní àtẹ fún wù lọ́sùn lọ́sùn náà ní ìtumọ̀ ilé ìlú pàṣẹ pé abáwọn afáwọn àbáwọn nígbẹ́ ọ̀rọ̀ àlejọ́lá tó jẹ́ kí ló sábà ẹ̀kọ́ nínú ìṣẹ̀lẹ̀ ó sì pọ̀ mọ́nà fún lẹ́gbẹ́ pọ̀ sí ìjọba àwọn ti ọ̀hánà ọ̀hún. bákan náà àti àwọn wákìlì wa kọ́lọ̀ ọ̀dàdìjọlá tí ó bá ṣe dáadáa fún yín kọ́lọ̀ ọ̀dàdìjọlá gbogbo àwọn ọmọ yín kọ́lọ̀ ọ̀dàdìjọlá ó sì bọ́ lápá. bákan náà ibi tẹ́ ẹ̀ mọ́ dé kó jẹ́ ájìlì nínú nǹkan táwọn ọmọ yóò tó máa kọ́lọ̀ ọ̀dàdìjọlá ó ti bẹ́ẹ̀ gbogbo apátápátá ìhàmọ̀ sí ọ̀ṣ ọlọ́run bá lè jọra ní táwọn ṣe yìí náà ló wà káwọn ọmọ tá a bí náà lọ sí torí pé èyí tó dáa ti tẹ̀ yẹn láàyè láyé pé ìrẹ̀ wá sí ayé máa tó lọ́wọ́ bá sùn nítorí àwọn èèyàn kọ́lé fẹ́ sí ọlọ́run ó ti tó káfà ó ti tó ọ̀gbọ́n ó ti tó ọlọ́run bá ti gbà kí fáyà kò sí ìgbẹ̀sán ní ìpínlẹ̀ tó wá lọ́lẹ́ yìí àbílẹ̀ ọ̀gbà sùn bá ti ìlànà tí a fún ọ̀rọ̀ fún mi pẹ̀lú òkè ọlọ́run tá a bá ti wọlé lẹ́yìn ó kí làtà fẹ́ gbà ọ̀sẹ̀ méjì àti mẹ́ta ṣọ̀rọ̀ á bẹ̀rẹ̀ síra àlùfáà fi àkà ilé tí a fà wà àjọ̀bẹ́rẹ́ àlùmọ́kìrìsì àjàmàrí tí wọ́n ṣe tí wọ́n kó láti mú sọ̀hìn háì nínú Bukhari àti muslim àdébàgbé pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n lé ní igba èèyàn more than two hundred people ni wọ́n ti nínú sàtìrà lọ́wọ́ lẹ́yìn tàbí àfa àwa sheikh tamir amir zuhairi alimitri tí wọ́n fún mi ní ìyọ̀ǹda pé kí n tẹ̀ ní nàìjíríà mo láǹfààní tí mo láǹfààní láti tẹ̀ sí òde ní two hundred copies ilé tí ọlọ́sìn ní kí ó ti àwọn èèyàn lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn èèyàn tó sàwádà pé ká àwọn èèyàn láwọn ló sáàbù kọ̀ọ̀kan ilé tí a lè ṣiṣẹ́ ilé tí àwọn náà lè gbé àwọn èèyàn pè láti London láti UK láti Canada tí wọ́n gbà ló sàbù táwọn àwọn tábà lọ sí wọ́n lè wọ́n fẹ́ tàbí sẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ wọn pẹ̀lú ìlọ́nà ọ̀gá sọ̀rọ̀ sáà ìlọ́nà ọ̀gá sọ̀rọ̀ ọ̀gá ṣé tẹ̀lé ìlú wọ́n ṣe àlàyé wọ́n ṣe àlàyé ọlọ́pàá àti ìjọba kí ó bá lọ́rẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ dáadáa òun gbogbo àwọn ọmọ pátá ọlọ́run bá ní jọlá jẹ́ kí iná tí wọn kó tó tàn jù sílẹ̀ àwọn ọmọ wọn iná àwọn ọmọ kó tàn jù sí ìrànṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n sọ́dọ̀ ìlànà fún wakil ṣáájú kí àwọn nàìjíríà tí wọ́n tó bá kọmọlẹ̀ lórí sáàmù ní ọ̀rọ̀ ìjọba tàbí قال الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته أتوقف آه، هنا lẹ́yìn àwọn bá tàbí wà nínú àwọn ìṣòro bá wà lọ sẹ́ta. Àtẹ̀sílà ni lọ́dọ̀ ti ẹ̀yìn tó máa tó ẹ̀lẹ́ni tí ẹ̀yìn tẹ̀lé. Àwọn tó wà nínú àwọn tàbí ẹ̀yìn, àwọn òbí wa àtàwọn olùkọ́ tó kọ́ wa lẹ́kọ̀ọ́. Àgbẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọmọ ní ìṣòro. Tí wọ́n ti lọ àwọn wà ní àwọn ẹ̀yìn lọ́dọ̀ ìdílé ìdílọ́kọ́ gbé ọpẹ́ ọ̀dọ̀ àwọn ọjọ́ ìlú wa yìí ìdílé ọpẹ́ yìí ní alẹ́ pé ah, apá àwọn pípẹ́ lọ́dọ̀ náà apá àwọn pípẹ́ lọ́dọ̀ náà apá àwọn pípẹ́ lọ́dọ̀ náà. torí pé nítorí pé àwọn àgbẹ̀ nìkan ni wọ́n kọ́ wọ́n kọ́ ní tó tí wọ́n sì ní mú láì àwọn ìdílé ń bẹ tí wọ́n kọ́ kó lè káwọn náà yẹn ní. ṣùgbọ́n ẹlòmíì nínú wọn kò sí orí ìtàkà àwọn ọ̀rẹ́ náà ń ṣe yorùbá kò sí orí ìtàkà wọn ṣe tí wọ́n gbà lérò ní pé ká máa kọ́ ìwé ẹ̀kọ́ ẹ̀sìn báyìí kó tí wọ́n gbà lérò fún àwọn ọ̀rẹ́ wọ́n lè gbà nínú ìgbà àwọn ọ̀dọ́ oríṣi eléyìí wọ́n sì dé sí àwọn ọlọ́wà nínú ọ̀dọ́ ti pé títí táwọn bá ń sọ nínú ọ̀rọ̀ táwọn èèyàn sáǹfààní bẹ̀ tí ò ní sí ìpínlẹ̀ láàdá fún àwọn ṣẹ́kù wà nílé ọba àgbẹ̀ lọ́wọ́ àwọn àgbẹ̀ àwọn tí ò ní jẹ́ kí láàdá lẹ́yìn àwọn ọlọ́run tó ti wọ́n tẹ̀lé fún aláìsí kí àwọn ti àwọn àgbà yẹn ẹlẹ́sìn náà tó bá àbẹ́yà ní báwọn náà ti bẹ́ẹ̀ orí ẹ̀yìn lórí ẹ̀yìn jẹ́ tí ìwọ ń gbé òkú ìfẹ́ ṣe lójú dáadáa tí ò ní lágbára ti ṣe. ṣùgbọ́n ìtọ́jú kí ìwọ gbé òkú ìfẹ́ ṣiṣẹ́ kọ́lá ìdí mọ́ ẹ̀jẹ̀ ìgbà kí ìwọ sí i. wà á ti rí gbọ́ àìsàn ẹni tó ń bá wa àjọ tẹ́lẹ̀. ẹni tó wá gbé òkú ìfẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní tẹ́lẹ̀ sí àpò ládà àlè ìgbọ́dọ̀ wá ṣe ìjọ lára àlejò pọ̀ àmọ́ láàrin ẹgbẹ́ àwọn ẹgbẹ́ bá lẹ́yìn tí a lè wọ ọlọ́run ti wọ́n ní ìgbà láàyè ẹ̀rọ máa ń kó àwọn akérésì láàrin ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀ nítorí àwọn olóyún ti ń pé àtàwájẹ́sì láàbù ní bí o káwọn ní ilé sáájú ọjọ́ wáyé lọ́wọ́ kò sí orúkọ nínú ilé ẹ̀rọ àwọn bẹ̀rẹ̀ gbogbo ẹni ọjọ́ àdúgbò àbẹ̀ láti ṣe gbogbo ilẹ̀ àbí kò sí ìwọ́n lọ bí ara ah, mi èyí náà kà náà kò sí nínú yìí yóò dára lórí nítorí bí adúlé máa dúpẹ́ pé alhamdulillah àwọn tí ẹni tó lè sọ pé wọ́n àjọ bẹ̀rẹ̀ rẹ̀ òun lẹni tí òun ìgbà ti bá kéde sùn láàbù nígbà náà tó wọlé tó ń gbà náà yóò tó wá ọlọ́run tó wá fún nígbà láàyè kó o lè lóun àwọn olùkọ́ òkú òbí gbà ní. àwọn tí wọ́n lè tó bèrè nígbà níbi. àti àwọn tó lè súnmọ́ bẹ́ẹ̀ àwọn tó wà ní àwọn tó wà ní ilé ìwé àwọn tó wà ní ilé ìwé tó ti lọ gbọ́dọ̀ lè bèrè báyìí àwọn akọ́kọ́ bèrè tó wà nígbà náà. ìyá ló súnmọ́ pẹ̀lú àwọn ìyá rẹ̀ wọ́n àti ń pẹ́ ọdún tí wọ́n mú pẹ́ díẹ̀ ìgbà ìlẹ́gbẹ̀ẹ́ tó wọ́n sọ yẹn níbi gbogbo ẹgbẹ́ díẹ̀ àtúntò ní ọ̀dọ̀ tó wọ́n máa ní àtìlẹ́ ọdún àádọ́ náà tó wọ́n kọ́ ọ̀nà tó sàn tẹ̀lé wọn tẹ̀lé wọn ti ara wọn lẹ́yìn. eléyìí náà yóò jẹ́ bí àwọn náà náà mọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ àwọn náà sọ̀rọ̀ fún wa náà yẹ kó fi ẹ̀rí wa náà lẹ̀ fún ìgbà tó lè fún àwọn ṣèkù wa ni wọ́n bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá ìgbà

kí wọ́n fi lè rán àǹfààní òde ìlẹ́rìí tó fẹ́ lẹ́ba ní ìgbàlódé tó wọ́n ti jẹ́ ìjọ torí adúgbò ní lẹ́yìn àwọn abalẹ̀ fún ìgbẹ́ àlá. Èyí mo tún àti lókè ní olùkọ́ náà tó lókè nìkan yé dáadáa. Láti ọdún tí wọ́n ti wà ní ọ̀gá ayé lọ́bẹ̀ lọ, wọ́n gbà láyé lọ ṣùgbọ́n ká tó lè rí nǹkan táwọn fi àgbo láti lè ráńpà àti sílẹ̀. Ẹ̀kọ́ ilé ìlànà tó wọ̀ náà. Wọ́n ti sọ ní ọlọ́dún àti làárín.

wọ́n ló bẹ̀rẹ̀ àǹfààní nìyẹn òkò wọn akẹ́kọ̀ọ́ ẹ̀bí tó wá lò ẹ̀rọ wọn wá tó wá lò ẹ̀rọ nísìnyí ẹ̀rí tó ń bẹ́ẹ̀ ní láti mú kí wọ́n á rí wá níbi ìmúlò ní àbáyé tó ń ṣe. èyí tí wọ́n máa ń ṣe ní pé a ti á bẹ̀rẹ̀ sọ́gbọ́dọ̀ tó wá lè wá sí tó wá lè ìjàgbọ́ ayé náà. ìmú wá tó wá lè fi àwọn náà ẹwà ọmọ àwọn ọmọ ìtaka ni ẹ̀rọ ìgbèlú tó ń gbé lọ́kẹ́ olùwọ̀lọ́ táyà ni ó ń jẹ́ ìwà ìjẹ́ láyé ni ó jẹ́ ìtọ́lá wà jẹ́ láyé àbẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó yẹ ìgbòho tó pa ọ̀nà. Èmi fún àárín ọmọ olùdíje tí ó lè fi gé ìrànlọ́ sí ibi ìyàtọ̀ ìlú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ààrẹ tó lọ́mọ tó yẹ sílẹ̀ á máa kárí kárí sí ìgbìmọ̀ ọ̀lú náà fáwọn bẹ́ẹ̀ ni ẹwọ́n ti àlẹ́wọ́n ti ẹ̀rẹ́ àjà àpẹẹrẹ ẹ̀rẹ́ náà kódà èmi máa ń ṣe níta wà kí ẹni tí mo rí ẹlẹ́yẹ ọmọ tí ó kọ́ máa wá àti níta àti ìfẹ́ ẹ̀yẹ́ mọ̀ nípa lọ́jọ́ náà tó adó àtàwọn ṣùlù ọ̀rọ̀ ìdájọ́ kọ̀ọ̀kan wá pé òmìnira ìdúró bẹ́ẹ̀ ó sì ṣe eléyìí ó yẹ kó wọn lójú di ìdánilẹ́kọ̀ọ́ padà ara rẹ̀ lójú ìrẹ́jẹ náà ara rẹ̀ náà lójú ó sì ṣe eléyìí kọ́ àti ara rẹ̀ náà abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó bá ilé ìlú ìjẹun. Àwọn á ní gbàdúrà ìdánilẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan. Mo ní ẹ̀sán fún nínú àwọ̀ tí wọ́n sọ. Ẹ rí i pé àgbẹ̀dẹ́ ló pẹ̀lú ìpàdé àti nípa yìí. Nípa àkọ́kọ́, mo sọ pé jọ́ bẹ̀rẹ̀ nínú àlùkò ìdíjẹ́ òní. Wọ́n tó wá ti tẹ́sí ní pé súnà, òun

nínú àlùkòhán tọ́lá ti ń sọ̀rọ̀ àwọn ẹran káàdì jẹ láti mẹ́rin àtẹ̀lẹ̀ tọ́lá ti sọ̀rọ̀ àwọn ẹran káàdì jẹ tí wọ́n sọ̀rọ̀ ẹ pé ajáta bá tọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀dùnkà tó wá pẹran alẹ́jẹ́ ó wá sí àwọn lọ́wọ́ pẹ̀lú ọ̀tá náà ti sọ wípé ajá ilé sájá bá wà àwọn màláìkà òun rẹ̀ àbílẹ̀ sí àwòrán bá wà sí súrà wà wà bẹ́ẹ̀ ọwọ́ àti àwọn ọmọdé sáàlẹ́sì iná ló sọ ilé ọmọ tó ti fẹ́ kọ́ra náà méjèèjì papọ̀ ọmọ tó ti fẹ́ ṣe biscuit láàrin ọ̀rọ̀ méjèèjì papọ̀ mọ́ra ó dàbí wọn lọ́wọ́ àbẹ́ni ọ̀rọ̀ méjì wá dàrú ìtẹ́jọ́ ìkábẹ lórí jíjẹjẹ gbàgbé fún àwọn ọ̀nà ìtajà nìkan lọ́wọ́ ìrìnàmọ́lẹ̀ ìtajà nìkan Itu kan kita langsung di rumah jadi rumah jadi tak ada orang berpau jadi. Dia pas pas dia nyata boleh jadi. Lepas dia orang kan boleh jadi apa sih? Ya suka tumpi sunnah ya itu pun dah sunnah oh ya pada sunnah sunnah yang wajib dia boleh berpau jadi dalam mereka mengajar dia di kota Quran. Kalau orang saya saya lagi ini ada saya

tó wáyé lára wọn. ẹjọ́ ìlú yóò máa ta àwọn olùkíni kó ti dábìlà láyé àtẹ̀gbọ́sí kó ti dábìlà kọ́ta sọ̀lá kò ní bèèrè. àwọn súnà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láyé tó súnà àti ọmọ tó rí súnà tẹ́lẹ̀ wọn ni súnà lábẹ́lábẹ́ wọn ti tó sọ́rọ̀ wọn lábẹ́ ìpara súnà lẹ́nu tó lè dè yóò tó lọ́lẹ́ láàárọ̀. torí ìdílé yóò ti jẹ́ bá àwọn súnà ilé ìtúndé ilé àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan àbẹ́lẹ̀kẹ́ súnà owó ilé náà bẹ̀rẹ̀ lè gbọ́dún náà wọ̀nyí sára ló lè jẹ́ àbẹ́lẹ̀kẹ́ ìdìbò láti lò òun ni òṣù tí ṣèkò àgbàgbàhárì tí wọ́n ti kọ́ síra wọn pẹ̀lú àlàyé tí àwọn ṣèkò àtọ́ńtàlàyé síra náà àwọn àbúrò nípa rẹ̀ ẹ̀ẹ́dì kan fún wa lẹ́sẹ̀ rẹ̀ pé ṣéèkì ló kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọwọ́ àti ọ̀rọ̀ yíyà ìpàdé. ẹ̀fọ́ wà bẹ́ẹ̀ náà bá wà náà bẹ́ẹ̀ bá a lè lọ́dọ̀ wo káwa náà ó ní pé ìtọ́ba dáa òun lákòókò máa pèèyàn sí káwọn ló máa dáadáa yẹn ó pọ̀ dùkọ́ jẹ́ sí ní pé ìtàwọn yẹn ń ṣe lọ́wọ́ tí ò dáa yẹn lórúkọ ìdáàmà pọ̀ lẹ́nu wọn. ẹ̀gbọ́n mi yóò mi ò sọ pé ọ̀rọ̀ ajẹ́bí ni pé òun sọ pé bí wọ́n ti dà o. ṣùgbọ́n tọ́wá lọ sí ìwú ilé ní lọ́wọ́ ẹni kan náà lọ́kàn mẹ́ta àgbẹ̀fẹ́ máa dà rẹ́ tìlú lọ́wọ́ fẹ́ǹtì lọ́kọ́ kọjá àtẹ̀sí ọ̀dà àtẹ̀sí ọ̀dà tó bá padà sàlàyé pọ̀ ní ẹ̀sìn wọn òdì wọ́n náà máa kọ́ lánàá rẹ̀ wọ́n máa kọ́ lánàá rẹ̀ lórí ká ah, ẹgbẹ́rẹ́ ti dàbí táǹkì lọ ẹgbẹ́rẹ́ ti dàbí táǹkì lọ ẹgbẹ́rẹ́ ti dàbí táǹkì lọ. táwọn ará ìlú ọ̀pọ̀lọpọ̀ àgbà nẹ́bí ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ àgbà àlùkò náà á lè mú pé ìtọ́ríkà làbẹ́ta àti ìgbàlù táǹkì tó máa sọ̀rọ̀ tó máa wá sọ̀rọ̀ ìyàwó ìyàwó وما لا تنجدني أحسنا أو لآخرة أحسنا وقنا على أولى تبني الفريق خيرها وخير من يفرق عليها وأقول إلا من شرها قل شرها فيما بعد بعد ماذا بعد ستين الخير ذكر ماذا ذكر الشر أما تجي تأتى أي كأو ما أتى أتى أي ما أتى ما أتى نو ولا ولا ما كذي يجي ولا ما أتى أتى لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا ìyẹn ìwà rẹ̀ tó sọ dáadáa fún wọn dúpẹ́ tó wọn wá kọ̀ndẹ́mù yìí pé èyí yóò dà mọ́. ó sì di eléyìí káwa náà ká pọ̀ sí ìwà ìbànújẹ́ tó dáa fáwọn èèyàn pẹ̀lú wà pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìṣe. pàápàá jùlọ ẹ̀rọ méjèèjì yóò máa ti dá wà fáwọn èèyàn eléyìí ti dákẹ́ lórí àdúgbò. nígbà tí gbogbo àwọn ọ̀dàdà wọn ti fi kọ́ ọ̀rọ̀ yẹn lábala ìdarí ọlọ́pàá ti ra fún ọ̀kan nínú àwọn báwa tí akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nígbà tí a gbà náà lè wọn. ọba wa sheikh rashid abdulhamid àwọn gbajúmọ̀ ní àmì tí wọ́n ń pèsè àwọn ọ̀gá wọn àwọn ṣéèkì bọ̀nà bàbá àti bàbá àti bàbá àti wọ́n fún wa ní àbíyà nígbà àti ìgbà tuntun. àwọn àti tó ẹ̀yọ́ wọn lọ́wọ́ ní ẹ̀yọ́ wọn lọ́wọ́ ní àti tí wọ́n tó kéde ọ̀dọ́ wa ọlọ́run ní kí àmì tí wọ́n ó sì jẹ́ pọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ àlọ́rin. àti wọn tẹ́ tó pọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àfáà orí súnà lẹ́yìn nílọ. nínú àwọn tí wọ́n sáàkà tó pọ̀ lára àdéjọ́ òlẹ́ẹ̀dẹ́ ustaz àbùsàtà gbòdúwà ẹ̀rọ bá wọn tẹ́ sùn dáadáa. kódà wọ́n lè tó ní bẹ́ẹ̀ tó ní ìlẹ̀wò láìpẹ́ yìí. wọ́n ní àwọn ọmọ ìdáàbò dáadáa àwọn ọmọ láti dáadáa nípò pé àwọn ọmọ bá bàbá àwọn alájì àwọn bá àwọn alájì àwọn àlùkárà nìkan táwọn bá bá àwọn àdúgbò tó bá bá ọmọ ẹ̀rọ máa tẹ̀lé ọlọ́run tó ní iye orúkọ. Ṣé àwọn àdúgbò kéré bá àwọn ọmọ dáadáa ṣùgbọ́n ọmọ ìpadà yìí kú sáwọn ẹni pé ìyọ̀ tó lọ sí ilé ìbàdàn lọ. Láwọn àti tí ó káàdì tí wọ́n wá sí àwọn náà lè dànù àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sábà ní púpọ̀ gbogbo àyè náà sábà ní púpọ̀ lẹ́nu ọ̀dọ̀ ọ̀làdéjì ọ̀là ọ̀làdéjì tó lọ́dún ní sábà lọ́wọ́ àwọn ẹ̀sìn lórí àti àwọn tó ń tẹ́lẹ̀ wọ́n wá sọ̀rọ̀ ẹ̀fọn àyíké lọ́pàá sì lẹ́yìn tó wọ́n mẹ́rin àti tó wá láti bí ìjọba bá ti ọ́ àdúgbò ní òdù bí ìjọba bá ti ọ́ àdúgbò ti kéde kan àdúgbò ti kẹ́ àdúgbò. ìdí òdù tó ń pẹ́ máa ń lò kí ẹ̀rù yẹn nígbà tó ń tún kò dà kò dà sí òun lè sọ yẹn. ṣé ó ti fẹ́ bá òun ọ̀dà yóò lè sọ yẹn ṣùgbọ́n ní kí ìjọba láyé lè kọ́ ìmọ̀tò ní ọ̀gá ní ọ̀gá ìṣẹ́kù àwọn ọ̀gá ìṣẹ́kù kọ́kọ́ wàhálà tó ṣe pẹ̀lú ìjọba ìjọba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà wá nì nítorí ọba tó lérò pé yóò sì ní àkókò lè má sì ní ilé ìtò yóò jáde pẹ̀lú kó wá sàdùwàlá kó sì ti náà sí làrá kàrí wọn náà bí a ọwọ́ kò sì jóná nígbà tó ọba ń tó kù lọ́wọ́ àti ara rẹ̀ náà tí ó gbóná àti gbogbo wàhálà tó ń ṣe àti gbogbo olóko ó ṣe kẹ́ẹ̀ bí Kàtàlá lè kí àwọn bá àbá àtọ̀ ìpòkéré kan tó di ìpò ògùn. Ó ní ìlú ọkọ̀ mọ́sí, ó ní sekarang lọ́wọ́ ada. tẹ́bà lọ. Ẹni orang máa ń bọ̀ lọ́nà ẹ̀wọ̀n, orang bá tó fi ọ̀nà wà rẹ̀ lọ́mà ń pín, lọ́mà ń pín. Pẹ̀lú ọ̀pọ̀ àwọn tí kẹ́lẹ́ fọ́ ìtàlùwàlá, òjìlá kí àlákàlì yìí. Ọwọ́ akẹ́wọ́ tọ́lọ̀ àdúrà yẹn náà fẹ́ sọ ọjà àdúrà pé ó ń sàdúrà àdúrà rẹ̀ gbà tọ́nà bá ti di pé tó bá ti di pé wọn náà àdúrà rẹ̀ ó gbà lókùn àti wọn náà bá ti jìnà sí àwọn lọ́rọ̀ mi jìnà sí. Fáyé ṣe jí wúlú àdúgbò ní lórí. Ẹ̀yin náà ẹ̀sìn sì ní ẹ̀sìn nígbà tó bá dàgbà ìṣòro gbà. Lẹ́yìn bẹ́ẹ̀, ó kò wá gbà ládàá ẹ̀wọ̀n pẹ̀lú ìṣẹ́ pé tó ṣe lè máa tòlí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ máa ń pọ̀ sí àgbẹ̀ níwọ̀n yẹn wọn ò sọ pé wọ́n ti pọ̀ dà ṣùgbọ́n wọ́n sàlàyé àpàdé tó bẹ̀rẹ̀ bí èyí táwọn ọ̀rẹ́ tó ṣe ìwé ìjọba ọ̀gbìn àlè ṣe àwọn oríṣiríṣi òṣùlùmí yẹn tí ṣéèkì kọjú àwọn wọ́n sàlàyé súnà ẹ̀fẹ́ sàlàyé súnà wọ̀ wọ́n bá pàdé bẹ́ẹ̀ fún ẹwà adára wà bẹ́ẹ̀ nípa ní àti wọ́n tẹ̀lé ká máa àbúrò tẹ̀lé bíbí bíbí àti jẹ́ bíbí àti àbúrò tẹ̀lé bẹ́ẹ̀ àbúrò tẹ̀lé pẹ̀lú àwọn sábà ṣe ilé ìtàwá yìí pé òṣùlùkù yẹn káwọn òun fún àwọn dáwà táwọn fi máa ṣe káwọn àtàlẹ́ yìí tó jẹ́ dáadáa dáadáa fáwọn èèyàn àbẹ̀wò bàtà alágbàdo kọ́lọ́kọ́ wa àwọn aṣẹ́wà gbáyà kọ́lọ́kọ́ wa àwọn ilé ìtòkòrò yìí kọ́lọ́kọ́ wa àgbélé tó sùn wọn tẹ́lẹ̀ wọn bẹ̀rẹ̀ àwọn ìdíyà àwọn àgbẹ̀yìn الحمد لله والصلاة والسلام <clears throat> على رسول الله اللهم تغفر قلوبنا من النفاق وأعمالنا من الرياء ولساننا من الكذب وأعيننا من الخيانة إنك تعلم خائنة الأعين وتخفي الصدور ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọjọ́ ti lọ àti على أستاذ وقبيلة الشيخ أبو أيمن حفظه الله ورعاه بقنا تبو <clears throat> الليل أتي يكون لكن أطلع الشيخ أبو محمد عبد الحميد حنفي حفظه الله زيدوكم فواه dùgbò ká ṣe àmúlò àwọn a ká sì máa pọ̀ fún àwọn àfa àwọn ṣàkàlà látara wọn. ká máa kún fún àdúrà púpọ̀ fún wọn kó lọ wà á sùkánù ọ̀tá áyá kó wà á dóòtù wọn. ó sì bá yọra ẹgbẹ́ yẹn lórí dáadáa. tíra tí wọ́n kà fún wa tí a parí ẹ̀ ìpìlẹ̀ ló jẹ́ nínú ìpìlẹ̀ tí wọ́n fi máa ma àkídàtú wà manhaju ahli sunnati wal jamaa'ah tíra tó dáa púpọ̀ ni àwọn tíra tó jẹ́ súnà àsúnà àsúnà ṣẹ́rù súnà ó pọ̀ الإمام البغوي عليه رحمة الله عن المثل من السنة الإمام أحمد بن حنبل هنا خلاف بين على السنة السنة في الإمام البغوي كنا أتوكي في أبيه في ناس في أمه في في أمه في tíra yìí orí ńlá ni bọ́lọ̀ sí fún wa nígbà láyé ìta àbẹ̀rẹ̀ láàsùnmọ̀ pẹ̀. àwọn àǹfààní tó wà ń bẹ̀ òun lílò rẹ̀ bọ́lọ̀ kò ṣe àwọn ìṣòwà. mo fẹ́ mú ọ̀rọ̀ kan wá lábẹ́ pé oore ni bọ́lọ̀ sí ṣe rọrùn fún wa tá a bẹ̀rẹ̀ tá a parí ẹ̀. ìgbà tí mo bẹ̀rẹ̀ marhala magister ní university of Iran mo wá nípinnu wípé tíra asúnà ṣẹ́rìn súnà ti Imam al-Barbahari mo fẹ́ ké fáwọn ìyàkà láti bẹ̀rẹ̀ tó pin ṣẹ́rìn gẹ́gẹ́ ti ṣe fọ̀ọ́lánìí àwọn yẹn mọ́ ọmọ nǹkan ọlẹ́kọ̀ọ́ south àti ahad wọ́n wá ti bẹ̀rẹ̀ láti àárọ̀ àti aago méjì àbọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó lè rà fún kí a tó àtọ̀gbà wọ́n wá fi tíra yẹn sínú ìta wọ́n bàtà bá dáàrin àwọn bàbá ní ìsọ àgbàlá ẹyọ tíra kú ní bọ̀ ẹ̀bùn bá ti jẹ́ pé àwọn ó jìyàn nǹkan kí ó ti iṣẹ́ òun kan pa sí. mo tún ń lè kẹ́kọ̀ọ́ sí àkàtìrà yìí àwọn tó pọ̀ wà bẹ́ẹ̀ aláwọ̀ fẹ́ ibi tá a fi mọ lọ́dún náà kò sí wàhálà ṣe. àbúrò àlàáfíà ẹ̀jẹ̀ ìṣọ́rọ̀ yẹn àìsàn ọ̀rẹ́ àkókò ẹgbẹ́ ìgbẹ́rẹ́ kó tí a ń bẹ̀ lẹ́gbàá táwọn sọ fún àpá òjò ẹ̀dákun àníbi ẹ̀ àwọn èèyàn láǹfààní àti kéde àyè ṣùgbọ́n ní ẹ̀mí tèmi ẹ̀mí mi fẹ́ kọ́ ṣẹ́rì súnà àti Imam Ahmad bin Hanbal mo fi ṣe dáṣù ní dáwọ́rà fáwọn tùláàbù nígbàtà wà ní mi wàá mọ̀ bọ́yá parí ẹ̀ àbá parí ẹ̀ mo ní ká nàìjíríà ìpínlẹ̀ rẹ̀

àǹfààní tọ́pọ̀lọpọ̀ wa náà jẹ́ òníyẹn bàtà wà ní mọ́rànlá sànàwíyà ọ̀pọ̀lọpọ̀ tá a kọ́ nínú kíláàsì ó níbi tá a kọ́ ọmọ ṣùgbọ́n ìta ń gbọ́ ní járúsù ó ti kọjá ìta ń tọ́ nínú kíláàsì ó jẹ́ ìrànlọ́wọ́ fún wa láti tètè ìdílọ́lọ́pọ̀ wa àti pẹ̀lú àníyàn tó dá a bá ti kọ́ àmọ́ láníyàn pàmò fẹ́ kọ́ ẹ̀rù mi nígbà bá ti kọ́ aláàmì pàfẹ́ fi mọ ẹ̀rù mí náà a máa láàmì yẹn pàfẹ́ fi ṣe wà fún àwọn nǹkan wọ̀nyí ọlọ́run máa ń fi ní ṣe sábà bí àlékún nínú ìmọ̀ èèyàn ó sì máa ń jẹ́ sábà bí i tí mọ̀ èèyàn fi mọ̀ ìyànjú ewó wà ló fẹ́ kọ́yàn ní nǹkan ó fẹ́ mọ̀ dáadáa ìwọ́n tó fẹ́ kọ́yàn ló wù ọkọ̀ tó ní màtí ò láti yàn tó fẹ́ fi ṣe ẹlòmí láǹfààní ẹgbẹ́ owó àwọn ènìyàn fún èyí mú kẹ́yìn dáadáa sẹ́láàtì mọ̀ dáadáa ní ojú pẹ́pà jẹ́ láti lè jẹ́ kọ́ọ̀bà aláṣùpáà ọ̀gáàrá kó mọ̀ sí lè ní òpin orí o gbogbo ẹ̀wọ́n tí ó ka àwọn ojújú kò bá ikú ìbíọ́ tọ́ka sí àǹfààní tó pọ̀ tó mọ̀ wà mẹ́ àǹfààní tó pọ̀ tó mọ̀ wà mẹ́ àǹfààní tó pọ̀ tó mọ̀ wà mẹ́ ní ọdún kan sẹ́yìn ní ìgbẹ̀rún tí ọdún yóò fi sẹ́yìn sí ìpẹ́ kìí ṣe ilé ìtọ̀kù kìí ṣe múra tó pẹ̀lú ní àti ìsàtàkọ̀ tí wọ́n lọ púpọ̀ gbogbo ẹgbẹ́ haram bẹ́ẹ̀ mọ́ ní tágbé láfíkà tí mo bá ti lè kírun lásùbà ní haram màá máa lọ ìtẹ́ màá lọ sùn kódà mẹ́rin wá kí zoo ní haram àkí ní ẹgbẹ́ òtẹ́ẹ̀lì àìsí ìlú náà àkí lẹ́gbẹ́ òtẹ́ẹ̀lì mọ́bílì ìmọ̀ tó máa wá sí haram pẹ̀lú àníyàn wípé mo stress ara mi pọ̀ ń bá ẹ̀kú tí bá lọ sọ́pàá àrẹ́rà ìrẹ́sì ṣùgbọ́n mo lè rí látìta yẹn after school dárúsù báyìí wọn lọ sí àbáyé wọn lọ lẹ́yìn asiri títí mọ́gírì tíráwáì lẹ́yìn mọ́gírì sí ìṣà tíráwáì lẹ́yìn ìṣà tíráwáì mo yí àti àjàpàdà kò sáàyè ìsinmi àbójú lọ́wọ́. èmi tí aṣèjọjọ́ lọ pẹ̀lú ọ̀kan náà ìyàwó mi nínú hikman àbílọ̀ aláwọ̀ra àjọ lọ́dún mo wá bí máa sàánú bá tèmi nínú obìnrin láti bàbá kárọ̀ láàárọ̀ àwọn obìnrin padà lé wọ́n bẹ̀ kájọ lọ bẹ̀ ṣe mí ò kí ní lọ àwọn àjọjọ́ àtẹ́bí alcohol lọ́la láti mílì ní ẹni lẹ́yìn zúrì nìkan ló fìrì lẹ́yìn asírì ìmọ̀tò lẹ́yìn mẹ́tìrì ìṣẹ́jà lẹ́yìn ṣáì èyàn nígbà bá tó rí gbé ṣètò fìrẹ̀lẹ̀ láàrin bí three weeks ẹ̀kọ́ tá aláǹfààní àti kọ́ ó bẹ̀rẹ̀ tún ẹ̀kọ́ kéèyàn jókòó rẹ̀ three years èmi ìgbẹ́ nínú ẹ̀kọ́ mi gbà lórí pé mo ò gbé bóòlù mo ti lẹ́ gbé ìṣẹ́ lọ́nà tí mo lè fi tó fi kọ́ àwọn èèyàn tó wà lè sí ìlú bírèkì pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àìsàn ṣe látara àdílé ìmọ̀ ìjókòó jàǹfààní ìmọ̀bá níwájú àwọn onímẹ́bà àǹfààní púpọ̀ wà rẹ̀ wọ́n kan sọ̀rọ̀ ẹjọ́ ọ̀rọ̀ ayà ní lówó kankan tó gbogbo ẹ̀ fáwọn ọdí ọ̀lẹ́rìí láì sùhánù kí ló mọ̀ tó lè sọ ọdún ìsìlá kí ló mọ̀ nínú àwọn ẹ̀kọ́ bá kọ́ wọ́n gbẹ̀ ẹ̀kọ́ kan ní alùmọ̀sọ̀rọ̀fíyẹ̀tù ìsìlámìyà ṣéèkì tí wọ́n sàlàyé ẹ̀kọ́ yìí fún ògùn tí àkàkàlọ́wọ́ ògùn tí àkàkàlọ́wọ́ tọ́lá around two hours lórí gbogbo rẹ̀ lẹ́yìn mọ́ kàlọ́ lórí mọ́ sọ fílẹ̀ ìsìlá ìgbà tó sún mi ní ilé jọ́sì kankan ló sì fà mọ́ so ìgbà tẹ́lẹ̀ mi ò sì jáde sí ìtọ́lẹ̀ mi lọ́wọ́ tó wọ̀n mọ́ ẹgbẹ́ ẹgbẹ̀rún kan ó gbẹ sí ìlú ní mọ́ kíra àti ẹ̀ máa ju ìsì báyìí kíra náà lẹ̀ ń kà ṣùgbọ́n ẹ̀ sì fi ní ìṣubú kíra àti ẹ̀ tó parí ẹ̀ lábàájú sọ̀rọ̀ kan ha na-aga na ga-eje a pẹ̀lú ìmọ̀ so èyí tó sì dáa fún tẹ́ ìmọ̀ lọ àsìkò èèyàn fún láìní àìyí àǹfààní tó tóbi lélẹ̀ tó yọ ọ̀pá ìtumọ̀ tó wọ́n wà láti wọn àwọn ọ̀tánlá kí wọ́n ṣe àgbàlẹ̀ sàn ọ̀rọ̀ so lẹ́yìn ilé ta lẹ́rọ ọ̀rọ̀ aláṣọ àwọn ọ̀tánlá fún alùpùpù sáà àbúrò àìmọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ àti àǹfààní tó pọ̀ èmi náà bá àǹfààní tó pọ̀ nínú dáàsì ọ̀rọ̀ ìgbà méjì bá wà ní àwọn kábà nǹkan yẹn ọ̀rọ̀ tí tó fà èèyàn máa ń lọ kẹ́kọ̀ọ́ lẹ́yìn ìdí ṣùgbọ́n kó wá lọ́mọ tó gbàlà ọ̀pọ̀lọpọ̀ wa rà lọ sí mísírà àwọn tí wọ́n lọ sí mísírà a àǹfààní mísírà fún jìbìtì ẹ̀ lára gbó wàhálà tábẹ́ máa ń lọ sí ikú ẹ̀mọ ẹ̀rọ ṣùgbọ́n àǹfààní ìkàlẹ̀ wàhálà ṣe ìlàwájá àwọn òṣèré ọlá àwọn òṣèré dànù wọn ò fi pamú kódà yóò jẹ wọn tọ́ba tí wàá ní owó kan yẹn tán wọ́n tún wá fún wọn tó bá ń ṣe wàhálà kan ọ̀rọ̀ àgbà àti ṣe pé ẹ tọ́jọ́ bá rú ìyà tó bá rú sí nìkan bó bá pẹ̀rọ olùgbé ìyẹ̀jẹ́ ọ̀rọ̀ àti ìgbà níbi kó fún ìyẹ̀jẹ́ nǹkan ní ìdọ̀nà rẹ̀ wà èyí yẹn tó jẹ́ wípé àwọn olùmọ̀ tí wọ́n dúró déédéé wọ́n sì wọ́n forí gbárí pẹ̀lú wọn ọlọ́pàá tó fi sọ wọ́n sì wọ́n forí gbárí ebi wọn kí wọ́n lè yó wọ́n lè fi pa àìsàn tí wọ́n kí wọ́n lè lálàáfíà òní tí wọ́n lè lébè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n àìsí gbà ń sọ̀rọ̀ ìlú owó lè lófẹ́ bí wọ́n lọ rí jíìtì ní owó lè fún owó lè fún àtíkẹ́tì ẹ̀rọ ogun ẹ̀dá lè fi sọ̀rọ̀ láti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ó sì máa kalẹ̀ fún ìmọ̀ àbò ẹ̀yìn kó mú ìlú bẹ̀rẹ̀ àti àǹfààní tó pọ̀ táàbà yóò tuntun mọ́wọ́ dúró yóò tún máa lọ yóò tún máa so bá wá náà fún pàtàkì ṣe náà gẹ́gẹ́ sáwọ̀ ti sọ tí wọ́n jẹ́ àwọn sẹ́ẹ̀sì tó sáájú gbogbo wọn náà tí wọ́n ṣe náà gbogbo wọn náà tí wọ́n ṣe náà wàkúlù mìíràn sọ̀rọ̀ ti mọ̀ kó akáláṣe ọlọ́run tún fi rọ̀kó wá lọ́rùn níjú àwọn lọ sílé tí agbára náà ní ṣe yìí láti bàbá agbára náà ti parí ní dárùsùn náà kò fi gbàkan fi dárùsùn náà lẹ́yìn tí ẹ̀ lámà gbogbo ẹ̀kọ́ dáadáa náà ló kọ ibi ọ̀gbà tó láyé kan kó lè tún já fún ìlú òun ọ̀gbà kan tó ẹ̀ fi wà ní kíláàsì ẹ̀kọ́ ẹ̀ fi ṣàtẹ́lẹ́sì ọ̀sùn kó sí àwa lóyá ẹ̀fí lè tó kọ̀ lélẹ̀ lẹ́yìn yáàbò ṣe wọ́lẹ̀ òun àìsàn ẹ̀ lọ́mọ orí bùkátà lẹ́yìn yáàbò ṣe ẹ̀rọ méjì ìgbà nínú ilé ọ̀gbà àbájọba ilé ẹ̀jẹ̀ náà

tí mo ń ra nílé mi nìkan ọlọ́run bá mi ṣe àwọn tó ṣáájú yìí èmi náà ní nǹkan pláàdì kan àti lọ kọ́ pláàdì kejì báwọn ilé ìbáṣe tí màá dáhùn náà tún kọ́ pláàdì mi gbogbo àwọn tí wọ́n ṣáájú yìí gbogbo ọ̀lẹ́ náà so látara àti eléyìí ẹ̀ẹ́mẹ́lù fẹsẹ̀yọrọ̀ lọ àwọn ẹlẹ́kùn yóò ṣe é lọ́wọ́ ni mo ń ṣe alcohol níjọ́ Tuesday mo ń ṣe níjọ́ Sunday mo mo ń ṣe láàárọ̀ friday mo ń ṣe láàárọ̀ saturday ààrẹ ìṣọ̀kúta ọ̀pọ̀lọpọ̀ èyí tàà ń ṣe gbogbo àwọn ará ní ń béèrè lórí bá ní àgbà sí àkèrè ṣùgbọ́n alhamdulillah irú gbogbo túnṣe dáàbò mọ̀lọ̀ gbogbo ọjọ́ yọmùn ahad ọ̀sán sàánà fi hàbíbà wà wọ̀rọ̀ á dáàbò lọ ẹnìkan wá ń sọ wípé òun ò ní dúró kò jẹ́ tẹ̀tẹ̀ kò jẹ́ dandan bó ti wọlé kọ́ mọ́ ṣùgbọ́n wọ́n kọ̀ sẹ̀lá sàkọ́ má sàn bàtà lórí àìdúró lọ pé ìdúró mi ìdúró má sì kankan mọ́ nǹkan wọ́n lọ bá ti ń ro èrò kan tí ò dá mọ́ àìdúró rẹ̀ ọlọ́mọdé yóò kọ́ṣẹ́ tó látara àti eléyìí gbogbo àwọn nǹkan tó lé ní sọ́ńdẹ̀ àgbàmọ̀ràn ìgbà kan kúrò kò sí gbogbo sáfàrù tí mo bá ṣe àjọmọ́ mi kò sí gbogbo ẹ̀ àjọmí àjẹjẹ lọ kódà bí fọ́ súnmọ́ra ní mọ́kọ́ lájọ lọ ẹjẹ súnmọ́ra tó wà bàtà tó lè tó túmọ̀ sí wípé èmi tó ní kálukú bá ti fẹ́ kó kálukú máa ṣe ọlọ́run ní wọn tó kálukú lẹ́sẹ̀ èmi ò lẹ́sẹ̀ kan ní mo lè bẹ́ẹ̀ nìkan mi ìsìn lówó ní mo lè kó bẹ́ẹ̀ nìkan mi ìnumọ́ tó fi rà bẹ́ẹ̀ nìkan mi ìsìn lówó ní mo lè kó bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n lọ́wọ́ mo lọ́ka tó wá lò bá mi yẹn ìgbà ṣe èyí tọ́lọ́wọ́ ló kì í ṣe bí lọ́sẹ̀ tí mo ṣe tẹ̀rẹ̀ ọlọ́run ti gbogbo ọpẹ lórí dáadáa nítorí kálukú bá ṣe àkíyàmù kálukú lórí kálukú wò kí ni gbogbo bá lọ́dọ̀ lọ. ẹ̀mí oṣù kọ́ nìkan lẹ́kọ̀ọ́ kan wájú kò sí láàbẹ̀rẹ̀ láàbẹ̀rẹ̀ wọ́n bá fi lè rí ẹ̀dá ikọ̀ àwọn fọ́sẹ̀t mi ní rántí gan àwọn fọ́sẹ̀ kọ́sẹ̀t mi fẹ́ẹ̀sì gbára rántí ìṣe pé mo ọjà tó lè tó mi ò ní lọ́dọ̀ ẹgbẹ́ mi ò ní sòsì n bá ti ṣe é lòsì báyìí náà mi ṣe tèmi nìyẹn wọn náà wà fún aláṣọ táwọn ọ̀rọ̀ sáárá òní máa ń fún yàrá ẹ̀sán ìgbé yàrá ṣe ṣe tó bá mọ ó mọ fún yàrá ẹni tí kò bá sì kàn sàwà ìkankan náà ní lọ́dọ̀ tó so àwọn tó ṣáájú wọn lè ṣe tẹ̀lé kọ́lọ̀ wọn bá kó mọ̀ fún yàrá wọn lè ṣe tẹ̀lé kọ́lọ̀ wọn kó mọ̀ fẹ́ àwọn sáàtọ̀ fòbílẹ̀ ti ṣe ìpàdé àmì ìhànàfí ní àkókò àjẹ́lẹ́kùn dáadáa ẹ̀mí kọ́ mọ̀ kọ́ wọn tó ara àti kan ló kéré ìkọ̀kọ̀ wọn yìí kábà lọ́gbà ara ẹ̀mọ̀ ní sílẹ̀ ìfẹ́ wọn ẹ̀yìn ẹ̀rẹ́ bí o fún wọn ti sọ dáhùn sí náà ti pàṣẹ láti ọ̀gá sí ó rà gbà ní nǹkan ní ìgbẹ́lẹ́ ìgbẹ́lẹ́ rẹ fi mọ́ àwọn òṣì lọ sí wàhálà bàbá èmi ò mọ̀ pé ó nílò àwọn oníjà káwọn ọmọdé àgbẹ̀lá àwọn òṣì lọ sí i اعملوا فسيرى الله عملكم ورسوله يعلمون وقالوا ما شيء àwọn òní ìgbẹ́gbẹ́gbẹ́ abẹ́gbẹ́ ìrẹ̀kà ààrí ìgbẹ̀kan ẹni abẹ́gbẹ́ ìrẹ̀kà ṣùgbọ́n lọ́run tó ju gbogbo wa lọ ó rí àníyàn ní kálukú ó lè rí gbogbo kálukú ní ìṣẹ̀ǹkà tó ń ṣe yóò lè sọ ní kálukú lẹ́sàn-án lórí nǹkan tó bá gbélé ayé ṣe sọ akínyín ọlọ́pàá sọ́kẹ́sọ̀ náà ọlọ́pàá

tí wọ́n bá wá ṣàgbẹ́lẹ̀ rẹ̀ nípa ìwọ náà aspect yìí fún ni lọ́wọ́ lórí ilé olùráyè ní bẹ́ẹ̀ rí bí lọ yìí oògùn àwọn èèyàn kan àti àìsàn wọn oògùn àti àìsàn àti ìmọ̀nú àti ìmọ̀ kan máa ń mú ààrẹ ìmọ̀ra kí tẹ́lẹ̀gbẹ́ bá àwọn tánwà ń jòkó tí wọ́n ń ṣe ìfúnlọ́wọ́ ẹ̀ bá ń ṣe ìfúnlọ́wọ́ ẹ̀ jẹ́ wọ́n ju ẹjọ́ mọ̀ ìyẹ̀ kò kíkì ní ìsámọ̀ wò káwọn ìsámọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ̀ káyọ̀ náà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run nìkan ló lè sanwó lẹ́sìn ọlọ́run nìkan ló lè sanwó lẹ́sìn. àwọn ọmọ ọ̀sẹ̀ lè torí because ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàbáàbù tó ń bọ̀ lẹ́yìn àwọn èèyàn mọ̀ sọ pé ah, àwọn ọ̀sẹ̀ náà fẹ́ ta òun fẹ́ dàbí lágbájá nítorí lágbájá rí ìdẹ́yìn ìdẹ́ ẹtì ẹgbìn ẹ̀dí lẹ́kàn sí nǹkan yìí bẹ́ẹ̀ sì ni èèyàn máa ń ṣe kòtò mi bí èèyàn bá ṣe kòtò mi ṣègbè èèyàn máa ń ṣe náà lórí pé èèyàn olù ẹlẹ́mí ń bẹ kódà bídà sálámà lásán fẹ̀lẹ́ kó owó gbogbo tá à ń ṣe tá à ń gbowó kéékèèké sí tá à ń gbowó pọ̀ ilé tá à ń níbi owó kò sí ẹni tó níbi owó tó wà ẹni kan tí ọ̀rọ̀ kan bí àwọn àdàrú yà ṣáàbẹ̀ bá rí ṣáàbẹ̀ bá rí one billion àkáǹtì ní kéèsì ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe rẹ̀ nígbè mọ́ kọ́ra ẹ̀rọ jẹ́ ẹgbẹ́ ìgbàgbẹ́ ẹgbẹ́ ìgbàgbẹ́ náà ẹgbà bẹ̀lẹ̀ tó bá yílẹ̀ ọ̀ kọlọ̀ mẹ́jọ lọ rẹ̀ ó kọjá sí ilé sọ. mo lọ bí ọ̀la lẹ̀ tó bá di ẹ̀yìn ọ̀sẹ̀ kejì wá sí ilé rẹ̀ yóò ti ta nínú ẹ̀rọ ìbájú ètò lẹ́yìn tó ti wá bẹ̀rẹ̀ lọ yóò ti ta kí ló bàtà mọ́ bẹ̀rẹ̀ ló yà sọ. èyí tó so mọ́ wa ó pọ̀ ìdáǹfààrà kí ó pọ̀. اكتسابا لوجه الله سبحانه وتعالى ولكن أكثر الناس ما يعلم وعن بيجي وضعف الجنبية يعني كما ما كده كما تقول كما تسمع جوابك جاء لنا ما يسمع وضعنا تقول كما تقول جاء لنا يجي منك أفا ما يوزي يجي يوزي به سلامي يفوضك تسمع بانك يجب أن يكون Mo ìlú oṣù ọ̀rọ̀ àṣàdá. Mo ní ní tó bá rí ẹ̀kọ́ lọ́mọ jù. Tó wà kan. Ṣùkọ́lá ó lè máa yọ, ó lè máa yọ bàtà ó lè máa yàṣọ. Tí ìjọ òbí náà. Tó wà kàdà, ojú bí ìrìn Ọ̀pọ̀lọpọ̀ nǹkan méjì ni a máa nínú àwọn nǹkan adùn ayé àwọn àfáà nìkan ní máa yìí kàn máa wà ní ọlọ́run yóò máa compensate wọn nígbà àwọn kan yẹn kì í ṣe báwọn lẹ́nu wọn fún ìṣèjọ kan yẹn ọlọ́run yóò kàn máa yà sáwọn kan lábẹ́bà rẹ̀ nítorí ìta ní náà wọ́n ju ẹ̀rọ lọ sí kan lẹ́jà sókè yìí náà máa jẹ́ wà sí ẹ̀yìn ìṣẹ̀mọ̀ ike ẹrù ẹ̀mí nílẹ̀ fọlọ́ ẹni tó fi yà sacrifice ìjọba bá ga kọ́lù náà máa ń kọ́ ó sì lè má kọ̀ ọ́n kankan ọlọ́run náà gbàlẹ́ sí lọ́wọ́ rẹ̀ ló ti padà sí lọ́wọ́ gbàlẹ́ sí lọ́wọ́ rẹ̀ ló ti padà ẹ̀tọ́ àmì ẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ báyọ̀ lọ ẹ̀dùn má kọ̀ sí látara àwọn afọ́nù gbogbo adájọ́ ló ní àlàyé àfọ́ ó ní àfàkùsọ àwọn afọ́nù dùnlá àwọn kódà àwọn tó ti dúró ní bíbí àgbà àwọn tó ń kọ́ wa gan bíbí àwọn ọ̀la àti bá wọn ṣe bíbí àwọn ẹ̀la ṣùgbọ́n mọ̀ á mọ́lẹ̀ wa pẹ̀lú ọkọ̀ àfàwà ni wọ́n ó rà fáwa mí ń jẹ́ lẹ́gbùn bàtà wà ní ẹjọ́ gan wọn ò tí wá nítorí súnà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ilé ká pọ̀ wálẹ̀ kan ká mọ̀ máa pọ̀ kìtòkìtò láyé fún kí lè fẹ́ ká ṣe ẹ̀ẹ́dẹ́ bá lè ṣe ìkọ́lá ìṣà ó lè rí ìṣẹ́ náà bí ilẹ̀ láìsà dáadé ń sọ̀rọ̀ àwọn ẹ̀rí bí wà lọ́mọ pípẹ́ tí wọ́n ṣe wáyé ṣùgbọ́n àwọn ẹni ò sì pé àjọ àwọn ẹni wáyé ṣùgbọ́n látara sí ilé gbogbo àwọn dáadáa yẹn ẹ̀jẹ̀ ká mójútó gbogbo ẹ̀rẹ̀ kan lówó ìní ọ̀rọ̀ ẹnu ìní ìrìn ẹsẹ̀ ìní àníyàn tó dá, ìní àníyàn tó dáa jẹ́ kí nínú mọ́ dùn sí dáadáa kódà lè lè jẹ́ translate pé ẹnìkan gbé ọ nínú ìdáhùn má bínú sí jẹ́ kí ló dùn sí wọ́n ní ká wọ́n náà gbìyànjú ṣùgbọ́n kẹ́ni náà lè ní ìjìyàn lẹ́sẹ̀ láà kí àwọn abẹ́ lọ́nà wọ́n kó bá náà fọ ẹ̀mí yẹn kó lọ gbogbo kàlá ṣùgbọ́n tó lọ́n bá ti kọ́ lẹ́sẹ̀ ó ṣe fún kálukú ọlọ́run ṣe ìtọ́lọ́ bá lọ́sẹ̀ tó lòdì àti ṣe wá ṣe ẹwà ìdájọ́ ti bẹ̀rẹ̀ kálọ́nà tó bá ṣáàbù lọ tó bá lọ ní sílẹ̀ ẹni tó lè fún ìyàní nǹkan tó pọ̀ lèyàn bá lò wà kí ọmọ ìyẹn lọ́wọ́ kí lè dà ní وعندكم يقبل وعندكم ìyẹn ló gbọ́dọ̀ wà lẹ́nu gbogbo wa ní ilé ìwé ìmọ̀ yẹn àwùjọ wa bùkátà àwọn onímọ̀ tí wọ́n dúró déédéé sẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ ọlọ́mọ ojoojúmọ́ làwùjọ ń bàjẹ́ ojoojúmọ́ làwùjọ ń bàjẹ́ àyìnà ìmọ̀sùlẹ̀ òun àwọn olóńgbẹ́sọ̀rọ̀ àwùjọ ṣe pé bàtà wa náà dúkùú yìí kọ́lọ́pù ló wà ní sábàbí rẹ̀ kọ́lọ̀ kí olùjọ so nítorí àsìkò àti owó wa náà kọ́lọ̀ àbá kó sàlẹ̀ fún àlùbákan wa kọ́lọ̀ àbá kí ó ràn wá lọ́wọ́ kó fún wa ní ìmọ̀ àmàlò kó má ṣe àwọn táǹgbọ́ ní àbújá ilé wa lérí wàhálàtí ya àhàmà ràhùnmí àti gbogbo àwọn tí kéèké tó tọ́jú náà àti àṣàdá gbogbo wa kọ́lọ̀ kó gbàdá àwọn ọkọ̀ lójú wa lẹ́yìn ọba máa ń lo àlàáfíà rẹ̀ tí ó lu ẹ̀mí rẹ̀ tí ó lò fẹ́sàn rẹ̀ níbi tí ẹ̀sùn dé ní ìbẹ̀rẹ̀ ní wà lọ́nà àbújára ọ̀rọ̀ òṣèlú nígbà lọ òṣèlú sùn sí lọ́dún nígbà bá wá ṣe ẹlẹ́mí ìdí pariwo pariwo ní ìrìnàjò kàfé òun rẹ̀ ti há kò sí dákẹ́ ẹni tó wọ́n jà wà tí wọ́n rí nígbà wà ẹ̀dí ẹ̀mí gbàgbà ní ṣojú rẹ̀ òun yà òun yóò là padà fún rẹ̀ kọ́ á sì bẹ̀yẹ olórí táyì alhamdulilayi

ṣùgbọ́n lọ́pọ̀ bàtà bá ṣe wọ́ dé orí ìjókòó lẹ́nu gbégbé àti ẹgbẹ́ yẹ kó lè gbogbo àwọn bá ṣe àǹfààní ìmọ̀ wọn dọ̀lá lóṣèlú náà wọ́n lè dá sí ìmọ̀ fáwọn èèyàn wọ́n lè wá ìtumọ̀ sí fáwọn èèyàn ẹ̀ẹ́dì wá sọ àwọn ìgbà mí ẹ̀ẹ́dì ló wà nílọ báwọn ẹ̀ẹ́dì káàkù lọ sí báwọn yẹn wá nílọ àwọn èèyàn àwọn ẹ̀ẹ́dì padà aago mẹ́wàá ẹ̀ẹ́dì wọlé àwọn ẹ̀ẹ́dì wá sí múlá ọ̀rọ̀ ògùn ti dàgbé ẹni kan jẹ́ àìsàn sọ́lọ́ ọlọ́rọ̀ ìsàlá kò sí ó níbi tí ó ti máa jì ní kọlọ́rọ̀ àwọn àtàmì àwọ̀sí èyí nǹkan tá a fẹ́ fi òru yọ wọn sí náà tẹ́lọ́ bá ní pé orí ẹni pẹ̀lú ìmọ̀ fún bẹ̀rẹ̀ ìyẹn ti láti yọrí pẹ̀lú ìmọ̀ kì í ṣe àti báwo ló ṣe wúlò fàyè ló ṣe pàtàkì ẹni ká lọ ti yan ẹni ti bàjẹ́ àfọ oríṣiríṣi ló kúta ẹlòmíì bẹ́ẹ̀ gbà pé àfihàn ilé mẹ́ta rẹ̀ sílé tó ìwà tó ti ń bò kúrò lọ́wọ́ ẹ̀ bó láyé ló ṣàǹfààní bẹ̀rẹ̀ ọlọ́run kò sànù wà ọlọ́run kò ní oṣù wọn ọlọ́run wà kí ó ta ìjókòó ìlú ìjọsìn wọn wọn kó mọ̀ sí ní ọkùnrin olè fún ọ kó tó máa láǹfààní láti tún lè lékún ìlú ọkọ̀ bẹ́ẹ̀ mọ́tò ìyá mọ̀nà sílẹ̀ Insha Allah àwọn ọ̀kìl wọ́n mọ̀ padà ṣe ìlànà eléyìí fún wa ní ìdí mọ̀ ìjájú àlọ́ ọ̀rọ̀ ìyàkúrí mu àsìkò ọ̀lùdé olè tí kìkì fẹ́ sọ ọjọ́ mo ṣe dáwọ́rà kan lórí alùmọ̀kọ́dúnmọ́ tó dẹ̀ ìlú ìyá ẹgbẹ́kọ̀ àparí tíra ní ọ̀rọ̀ náà Insha tọ́ba ti wọlé ìjọ mẹ́rin a fi tìtì ètò ṣẹlẹ̀ ó sọ yìí tẹ́lẹ̀ àti ìdènà wọn ìṣàlọ̀ ààrẹ ẹ̀lọ́ ni ẹ̀yìn tẹ́lẹ̀ tí tẹ́lẹ̀ náà ẹ̀lọ́ ó kọ àwọn abala kan kí a parí ẹ̀ ìṣàlọ̀ ààrẹ láàrin ìjọ mẹ́rin ó tún di pé kì í ṣe o ìjọba bẹ́ẹ̀ máa lè lọ́lẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹ bá ti mọ̀ ilé ẹgbẹ́ ọdẹ àsìkò yẹn ní àti dára yẹn sí láàrin bí fọ́ọ̀dẹ̀ sí ṣáàlà láti ṣe dára yẹn ó lè mẹ́tò rẹ̀ tàbá ara yìí dáadáa so kájà ìgbà parí ìyẹn náà ti jẹ́ àǹfààní ìjọ tó wà kó sí ní tí ìmọ̀ táìmù bá gbọ́ lé ìdọ̀tí sọ àwọn akílò sọ aláìsí tó gbé sọ ìmọ̀lá rẹ̀ ṣáàlà sọ́dọ́rọ́ wọn bàbá sọ ọ̀rọ̀ ọ̀tọ́lá kí wọ́n sì fún ìjẹun kọ̀ọ̀kan wa kí ó gba orílẹ̀ èdè ìjọsìn kó sì wá aṣàfihàn àníyàn wa kó ní ká níyàn wa ó jẹ́ tèmi lọ́lọ́ nìkan kó má di kí ẹ̀dá kankan kó nípìn nínú àníyàn wa àti nípa tẹ̀síwájú ọlọ́ kó sì ṣàánú wa kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wa gbogbo ara kò sí kọ́lọ̀ kò foríjì wọn kọ́lọ̀ kó jẹ́ ká ní àṣẹ bẹ́ẹ̀ dáadáa pẹ̀lú àlàáfíà kó ìṣèwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó àṣírí wa kó mọ̀ lè ká lè kó mọ́ lè wá kiri gbogbo ẹgbẹ́ lọ́nà bá lé yóò sà ọlọ́run kó mọ́ lè wá kiri ọlọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí bá a tó rí lórí ọlọ́run kó ṣe àwọn àmì yẹn kó wá rí káwọn ọmọ owó dáa jù wá lọ lójú ẹ̀mí wa ìdá àwọn ìdá àwọn owó ṣe dáa jù wá lọ lójú ẹ̀mí wa gbogbo àwọn ọmọ wa ọlọ́run ló fún ọba àwọn jẹ sọ àwọn tó tún ṣe dáadáa wọ́n ti wá àwọn tó tún lé ẹ̀ka àfọlọ́pàá ti ṣe lórí dáadáa wọ́n ti fi ṣe ìtọ́ wọ́n ti fi wọn lórí برحمته الله أرحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم